àti jọ àti december tó ti wá gbóúnjẹ wa á jẹ onílé wa àbẹlẹ àbẹlẹ ìṣúná. àbólòfò leléyìí ni. ẹ̀yin èèyàn mi nǹkan tí mo wá sọ fún yín nìyẹn o can you imagine where I can sign a pact with my with, with, with, with some weird people that she, she can curb my mouth I won't talk about shekpeteri anymore who does that hmm. who does that who does that ṣé o lè gba nǹkan tí ṣẹ̀pẹ̀tẹ̀rì yẹn ń ṣe o lè gba o lè gba nǹkan tí ṣẹ̀pẹ̀tẹ̀rì ń ṣe fún Lizzy lẹ́nu sọ̀rọ̀ bí ẹnu asín torí wàá fìyàn ṣe dp ẹ wá ní pé o láìkí ẹ hmm. gbogbo ẹ sọ calculated attempt ní bó ṣe máa jump from one person to another bó ṣe máa jump from this person to another òun ni òde ọlọ́dẹ ẹ̀yìn àbámú káfíńrà tùpà kí ló wà àdìjọ náà wò mi tí pa tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni ọjọ́ tí bá tún ti bá ti rántí sí bá tún ṣáná sí live chat wá fún ẹgẹ mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní fún ẹgẹ ni mo náà mọ̀ pé tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ mo sọ fún ẹ pé point of no return lèmi àti ẹ dé yìí láyé láyé mi ò lè bẹ́ẹ̀ ṣe mọ́ wọ́n lọ ń gbowó nítorí tèmi <laughs> lọ gbowó a máa ṣe nǹkan o lọ gbowó nítorí tèmi I will strike it down. Are uh, disturbing me with all the stupid notifications tó ń wọlé sórí fóònù mi. I don't need you for anything. Ìwọ ló máa ní ìdí mi kì í ṣe mi. Màá ní ìdí ẹ. A máa fún yàn ní ọtí mọ́tọ̀m. Ẹ̀bẹ̀ ìyá mi, ẹ̀bẹ̀ ìyá mi. Mo kàn ń wò ni. Mo bá ti sọ́ba kọ́ màá rẹ́rìn-ín. Eléyìí, ṣé eléyìí, ṣé eléyìí gbádùn? Ìyá ìwo náà máa bẹ̀ ìwọ́n tí ìbẹ̀ yá mi lọ́nà ọ̀run òjò ògbàlù ńgbà tí ìyá tèmi kú àbílẹ̀ àbílẹ̀ ìsinwin. mi ìrírú ẹ̀ rí ń blọọkì yín ẹ mọ̀dí tí mo ṣe blọọkì yín mo wá rí pé ń pèsè pẹ̀tẹ́rì ń pèsè pẹ̀tẹ́rì ń pèsè pẹ̀tẹ́rì ń pèsè pẹ̀tẹ́rì á dẹ̀ lọ́ máa sórí kiri wọ́n á máa bú yín wọ́n á máa bú yín sórí ìwọ náà bú ṣé ìwọ náà bú ìwọ náà bú ń bẹ̀ kí ló kọ ẹ̀pẹ́ ìwọ náà sórí wọ́ọ̀lẹ́ yìí ó dáná yẹn ò gbádùn ó dẹ̀ ń dáná very jobless bó ṣe ń ráyè máa ṣe gbogbo àwọn nonsense yẹn and she claims to be to be an olópò. gbogbo nǹkan tólúwẹ̀ máa fi tólúwẹ̀ ṣá máa fi wà ní perpetual penury òun ló ń ṣe fún yàn. ó rí i pé tí n bá dárúkọ ṣẹpẹtẹrì kìíní máa wá crowd máa wá pẹpẹtẹ traffic máa wá everything ìlara ló bá dé ọmọ onílara tó bá wá onílara number one ẹgbẹ́ fáàmì náà ẹgbẹ́ fún onílara number one orí Facebook yìí tọmọ yẹn bá ṣì wà lórí facebook facebook kò lè kò lè gbádùn ìgbà tó bá exterminate. kí wàá ní ká ṣe fún báyìí ká lè ká ṣí ká fòrò ṣí. a exterminate ẹ láyé kò lè jẹ́ kí facebook kó sinmi. ọlọ́run gbà wá lọ́wọ́ àgbẹ̀ o. ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ lásán lásán. ṣé ká fòrò ṣí ni. ìwé mo sọ fún ẹ kó yíwọ ẹ̀sán ó mọ mi kò yẹ kó ta sí mi rárá kó máa pẹ́pẹ́ mi ni kó máa kó máa pẹ́pẹ́ ni. mi ti wà pé òyìnbó àsọ life story ilé ayé ẹ fún ẹ gbogbo èèyàn á tún gbé kó tún rìn máa gbogbo àwọn tó tún ṣẹ̀ṣẹ̀ jọ ẹ kìíní. wọ́n ti bá máa ṣe báyìí mo máa tag gbogbo àwọn ọmọ empowerment tó kó sábẹ́ tó fi wọn tó fo tó fi ògo ológo tó fi build painful Facebook wẹ. Hmm. wà wá gbọ́ wà gbọ́ story wọn tó wà fún wà fún wọn twenty thousand. kàyín lọ́rùn. <laughs> bẹ́ẹ̀ ni òun kọ́ ẹ sábà ló bẹ́ẹ̀kì píìsì pẹ̀lú ẹ̀ ẹ sábà ló fún ní star ni ká fún lóògùn èkúté ó ṣàgbéjọ rẹ̀ mọ́ píìsì ni. Hmm. ẹ fún un lónìí o. mi àti ẹ ò lè jọ ṣe mọ́ láyé sábàdà. ọlọ́run ló ní ọkọ rẹ. níbi tí bá dẹ̀ ti rí ẹ màá lù ẹ́ àlùbẹ́ẹ̀dì níbikíbi tí bá ti rí ẹ ẹ fi fún. ọjọ́ bá dojú lé ẹ báyìí màálùú rẹ̀ bá fẹ́ pa ẹ́. ìlú ah, ah. èdè mọ́mí yòóyòóyò. ní London tàbí ní Manchester ló mm. pọ̀ sí Glasgow yẹn o tàbí kéèyàn kéèyàn invite mi sí party ní Glasgow kí n rí ẹ ń kó tiẹ̀ jẹ́wọ́ ló wá kẹta ń bẹ̀ má da ọbẹ̀ gbígbóná lé orí ẹ ni. Ah, ó ti zẹ̀ nìyẹn. sọ fún ẹ kó tètè lọ kọ sílẹ̀ bẹ́ẹ̀ yẹn níbi tí mo ètè ẹ dé nìyẹn. ó ti zẹ̀ ó ti mi ò jẹ mi ò mi ò lè sọ pé èèyàn kan lórí Facebook yìí ó ti zẹ gidi nìyẹn o máa pàṣẹ fún ní tí bá sọ yẹn ló máa ṣe we are all adults. àmì náà ò ní. ògbódò tó sọ tó sọ ń pa mi tó sọ pé kí o fẹ́ ṣe fún mi ògbódò sọ fún Destiny ọmọ ẹ̀ kò fẹ́ ṣe bẹ́ẹ̀ fún kò sọ fún Destiny pé you will block him until he does something who does that ó wá ń sá kiri wá ní kọ́kọ́ ọmọ mi kọ́ wá máa bẹ̀ mí ṣọ́ ara ẹ o àmínà ó ṣe mẹ́yẹ bọ̀ lápò fún ẹni wọn náà mọ̀ ó sọ fún ẹ pé mi fẹ́ go through this route ó tún wá ó tún bẹ̀rẹ̀ sí ó wá lọ sí can of worms mi. ẹ kọ́ invite mi sí Glasgow kí n rí ẹ ń bẹ̀ kó jẹ́ wọ́n ló wá kẹ́tà fún wọn òkúkú yọjú síbi tó bá kẹta fún náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ self esteem low self esteem ń dẹ̀ láàmú òní charisma òní kankan ọba fíta fọ́tò ò lè gbójú jáde èmi nìyẹn fọ́tò fún mo fi ṣe fifty seven òní mo mi ò makeup gan aṣọ tí mo wọ̀ yẹn gan mo kàn gbé wọ̀ níjọ́ yẹn náà ni aṣọ tí mo ti nílé tí mo ti wọ̀ láì jà dáadáa àmọ́ ẹ aṣọ yìí sì funfun ó yàgbé wẹ́ jẹ́ ká wọ̀ ó má dàbí pé kínní ọmọ dúró ṣan síbẹ̀ very controlling èmi ló wá máa control ibikíbi tó bá lọ lọ bá gbà ẹ́ láàyè bẹ́ẹ̀ ni o kì í ṣèyàn dáadé èèyàn burúkú ni ẹ́ èèyàn burúkú ni ẹ́ èèyàn burúkú ni ẹ́ abatẹnijẹ́ asọ̀rọ̀ ẹni lẹ́yìn àǹtí tó bá jẹ́ yín tó bá jẹ́ òun bá jẹ́ yín ẹ̀yìn ni owó ẹ̀yìn tó ń bọ́ sóun lọ́wọ́ òun máa ná ní òde kì í ṣàwọn táwọn náà bá dẹ̀ dọ́rú ẹ̀wò wọ́n mọ tí màá ṣe fún wọn wọn ló máa ṣiṣẹ́ tẹ́lómìn máa dùn. ẹ a wá ṣe kówó monetization. wọn ló máa ṣiṣẹ́ tẹ́lẹ̀ ẹni ah, ah. tó dòun fẹ́ràn mi nìyẹn o òun advice ẹ̀gbọ́n tèmi kó kówó tèmi jẹ. àwọn dẹ̀ sọ fẹ́ páwọn ò kì í ṣerú èèyàn bẹ́ẹ̀. can you imagine. owó monetization yìí máa ó máa mú mi láyà yín o. oníkan kọ́kọ́ mú ṣe tèmi kan máa jẹ́ gbà tí mi ò ṣiṣẹ́ tí mi ò ṣe tí mi tí mi tí mi tí mi ò ṣe é facebook wọn jẹun ni wọ́n ní facebook monetization jọ lójú wọ́n ní facebook monetization tó ti torí monetization tó lọ sí page tó fèèyàn sí page yẹn. ìgbà yẹn ló bọ̀ ọ̀gá ìjà tó ló fẹ́ di síkà. I buy data for you desperado desperation ló fi sí facebook ẹ eh? onílara òun try àti copy dorcas ah mọ́mí ká ti sí facebook báyìí tí bá ti bẹ̀rẹ̀ sí ní gba monetization kébìnrin máa gba fourteen thousand o ti gba two thousand dollars a month náà o mọ̀ pé views ni views náà fi ń ṣe views náà fi ń ṣe ẹnu ò ṣe wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni torí sọjí torí owó tí sọjí máa ma gbà báyìí ó ó ó ó bẹ̀rẹ̀ wàhálà ni. Hmm. ó bọ́ gẹ̀ẹ́jà kò dúró ṣe freedom kó o ṣáà lè ṣe pé ìjọ dẹ̀ ti ṣe báyìí fọ́dún méjì ó ti sọ̀rọ̀ ẹ di ó ẹ di Anthony John Joshua Joshua Anthony àbí ó dẹ̀ ti ó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí nípa gbogbo owó orí Facebook gbogbo èèyàn ní ló máa yọnu sí bó ṣe gbé rọ́dà hanu nìyẹn rọ́dà àti nínà ó fẹ́ lè dálé wọn rú lọ́mọ ẹlẹ́nu sọ̀rọ̀ yẹn lórí star òṣì tó kọ́kọ́ lọ fún wọn wọ́n wọ́n ṣe ń bọ̀ mí tìde ẹ̀yìn èèyàn mi ẹ ṣé gan ni god bless you. ẹ ṣé gan ni ẹ ṣé tẹ join mi gbogbo ẹ̀yin tẹ ti kọ́mẹ̀ gbogbo ẹ̀yin tẹ join mi bí story náà ṣe rí nìyẹn. kéèyàn kan sọ pé ẹ fún un lówó màá fún ẹ lówó kí n lè gba alágbájá lọ́wọ́ ẹ ṣé wọ́n ló gbé fún mi tẹ́lẹ̀ ni wọ́n ló gbé ṣẹ̀pẹ̀tẹ̀rì fún mi ó tẹ́ òdùbẹ̀ ó tẹ́ òfàtẹ́tẹ́dì aláì bó ṣe wà yẹn tí n bá gbọ́ orúkọ ẹ̀ báyìí máa sá fọ́fọ́tì ni ojú burúkú because tí wọ́n lè gbarú nǹkan tó ṣe fún mi. ó ní inú tí ò dáa. èmi ò ń gbé sàrà mi kọjá mọ́ṣáláṣí ojú mi ti ẹ̀rọ tó bẹ́ẹ̀ ni. ọmọ mi rọ̀ débẹ̀ ẹ bá jáde kọsẹpẹtẹ rí mọ jẹ jáde òun á wá òun búlọọkì yín kakúlù fún ẹ. ṣó ló sọ̀rọ̀ yẹn ṣó ti bọ́ síbí ni ṣó ti dé bí. o sọ fún ẹni lásìsì o sọ fún ẹni lásìsì kò wá bẹ́ẹ̀ ni. okay guys let's just um, <coughs> let's just um, call it um, end the show for now. I'll be coming back right after, maybe in about an hour or two. Versary ṣe nǹkan nísìn. You are, you are very right. 10k is equivalent of 20 million and secretary owned 13 million naira in Nigeria. Ẹ má dá wọn lóhùn ẹ má dá wọn lóhùn kò kò make sense bóyá Adébímpé sorry nurse Adébímpé sọ pé àwọn àwọn pray over it ni ẹ̀mí mímọ́ ló gbé vision yẹn wá ẹ̀mí mímọ́ ló reveal fún wọn wípé wọ́n ti ṣe kí ni wọ́n ti gba owó lórí wọn àbí èèyàn kan ló wá gossip I don't even know. anyway guys let's go and come back later okay i'll be giving you guys update of what what is going on you get what i'm saying that's it we'll be back we'll be back we'll be back all right guys see ya later bye ẹni tó ẹni ẹni tí wọ́n fún ní nǹkan nìyẹn kí ló ṣe tí mo fi fún ẹ ní one fifty pounds ní two thousand and twenty-two èmi nìyá mi kú èmi ni mo ṣe báde èmi ni mo èmi ni èmi nìyá mi kú o èmi ni mo ṣe wedding fọmọ o èmi kọ́ ló yẹ kó fún lówó ọ̀dẹ ọlọ́dẹ ara ẹ̀ mú fún ní one fifty ó gbà ó gbà ó fomi ṣàn mí lọ́wọ́ ó gbé ráìsì àwọn ráìsì àjẹkù tó páàkì ipa tí ó kó wọn wọ́n dẹ̀rọ pé mo máa jẹ gbogbo ẹnu mo gbìn ní ẹ̀dànù ní ọ̀dẹ̀ ata jọlọ́ọ̀fù ẹnìkan ni mo fi ṣe jọlọ́ọ̀fù ráìsì tí ó tọ̀ fègbè ọ̀ mo nẹ́ńtìtì. tí wọ́n fún ní nǹkan nìyẹn. sọrí ògbó mọ́tò ń ó ṣe máa máa báyọ̀jà kiri ní ọtí ò lè tó a máa promise èèyàn káàkiri pé ó lè ṣe é àwọn mẹ́rin ló ràn lọ́wọ́ nàìjíríà who your empower who your empowerment idiotic empowerment stupid empowerment No entity empowerment tó ń ṣe káàkiri who does he help. ó ní kọ́ ló ń fowó òun ṣe báárọ̀ ó pé ẹ ní nígbà tá ẹ mọ the act of NGO in NGO in charity you don't use your money people will help to do it you don't use your money use your money to the barest minimum when you say you are doing charity when you use your money wàá máa kọ́ra bí ajá bí ajá bí ajá dìgbòlugi bó ṣe ń ṣe ni wàá ṣe máa ṣe káàkiri when you use your money for charity people help you people will donate people donate to charity people donate into trust funds bí gbogbo àwọn èèyàn ṣe lówó tó bí Bill Gates ṣe lówó tó trust fund tó bí tó ní ẹlúmẹ̀lú tó ṣe lówó tó àwọn ọ̀rẹ́ ẹ̀ ń dáwó sínú trust fund sínú sínú eh, foundation ẹ̀ ní gbogbo owó tiẹ̀ owó ẹ̀ ló fi ṣe foundation mama jákiri ni yájà dùgbò lógi kò yẹ yà wá kọ́ ni kọ́ bá lọ sórí Vanguard tẹ́ bá lọ sórí orí orí Guardian kẹ́ béèrè ẹ lọ táìpẹ́ síbẹ̀ African leaders African leaders of tomorrow mo wà láàárín wọn. róyìnbó ló kẹrọ mérò wọn wà nàìjíríà máa ti lọ máa ti lọ fún àdúrà ìlọ bọ̀tí mo dúpẹ́ ibi tó rí gbé mi dé wo àbáláàrú ẹ ló bá ń ṣe íńtánẹ́ẹ̀tì gbogbo àwọn èèyàn náà dẹ̀ máa ń sọ kí ló máa kóró èèyàn mọ́rú wọ rádaràda rádaràda òṣì tó a máa ṣe pati ò lè wá wọ́n fúnra rẹ̀ ò lè wá pati àwọn fámìlì ẹ̀ ló máa wà mẹ́ ṣokoro ṣokoro yòbó ń sìn bó bí mò ń ṣe nǹkan ò lè wá síbẹ̀ àwọn tó wá síbẹ̀ wà tún máa jẹ́lọ́sì wọn. ò lè yọjú you are not proud of yourself with low self-esteem Everything is wrong with you. You have no charisma, you have no self-esteem. Gbogbo nǹkan ni. Ara wọn tí ò lẹ́sẹ̀ tí ò lẹ́sẹ̀ méjèèjì rárá tó dẹ̀ máa dúró ṣánṣán. Ààrẹ ni tí ò lápá rárá tó máa dúró ṣánṣán. Tó máa dúró àwọn tí ò lẹ́sẹ̀ méjì àwọn tí ò lójú gan pàápàá tí wọ́n ní ẹnu tí wọ́n lé tí wọ́n á dúró ṣán ni àwọn yẹn ló ń jẹ́ pé yes self esteem lélẹ́yìí but when you hide under the camera you don't go anywhere you sit rapata in your house you do everything you lack self esteem self respect self awareness and self recognition you are shit and nobody in the society wọn lọ gbowó wọn promise ẹ lówó pé tó bá lè ẹni tó bá lè jí bí pé mo tí ò ní sọ̀rọ̀ ṣẹpẹtẹ rì mọ́ wọ́n lọ gbowó wá ní ó fún straight from the heart ní one thousand pounds ó mímì lọ sí sí Amẹ́ríkà ẹni tí ò jáde rí nínú United Kingdom látijọ́ tó ti wọnú United Kingdom yẹn ọmọ tó bí sí United Kingdom ó ti pé ó ti pé twenty years ò jáde nínú bẹ̀rí ẹ̀kan péré lọ lọ sí Nàìjíríà wọ̀nyẹn ló mímì lọ sí London right of above ló ń gbé kiri gan o bá british passport yẹ níbi tó ní ẹ lára dé tó jẹ́ kó wà entitled sí ìwọ yẹn ló máa mú mi lọ sí cruise àbẹ́ẹ̀rí ẹnu ẹ̀ ó máa mú mi lọ sí cruise ó ti jáde mi nínú gbogbo kínní take profile wa máa fi wò mí títí yéṣu ó fi dé gbogbo àwọn tó ṣe burúkú sí pátá gbogbo wọn ló ti padà wá sọ́dọ̀ mi. lówó sọnù kó máa spite èèyàn ni kó máa ṣe pẹ́pẹ́ dẹ̀mù yẹn ló mọ̀ láyé tiẹ̀ bó ṣe ń gbọ́jẹ fún yín inú ìyá ìsábọ̀dù inú ẹ̀ ò dùn inú àmà wọ́ndà nígbà tó gbọ́jẹ fún kòró jẹjẹ ńlẹ̀ kòró jẹjẹ ńlẹ̀ ló ń jẹ sọnù èmi gan tó gbé fún mi ó gbọ́ pé mo lọ́ọ̀fù ẹnìkan ni mo lò mo ti dé tí gbogbo ayé jẹ ni. ìrànà àtẹ̀yàwó òde grey. àti jọ àti december tó ti wá gbóúnjẹ wa á jẹ onílé wa àbílẹ̀ àbílẹ̀ ìṣúná ni. ẹ̀yin èèyàn mi nǹkan tí mo wá sọ fún yín nìyẹn o.